ẹlẹ́yà ni mí o ti ẹ̀ pé kò tọ́jú mi pé mo ti rí pé àwọn ọmọ ti fẹ́ ya nǹkan ló jẹ́ kí n bọ́ sọ ẹ̀ o odidi fourteen years ni mo fi sọ ẹ̀ ha fún aṣọ ẹ̀ ha mi ò dẹ̀ pé méjì tí mo fi bọ́. ẹyọ kan. jẹ́ pé ẹyọ kan yìí mo tún padà yí wọ́n bá mi yọ fìlà abẹ kúrò jẹ́ pé mo tún yí sódì tí tẹ́lọ̀ tún bá mi rán. ó tún tún rán. bẹ́ẹ̀ ni sà. iná lè láàyè aṣọ náà mọ̀ strong o aṣọ yẹn strong fourteen years. ngbà tó ti pọ́n so inú yẹn dẹ ó dúró bí àti. inú yẹn dúdú tiẹ̀ iná rè láàyè. gbàmọ́dé pé ayé mi ti fẹ́ ta kọ́mọ́ ta. praise the lord praise master jesus mo kí gbogbo wa pé ọkọ̀ ọjọ́ òní gbogbo aládùúrà yìí pé ẹ̀mí mọ́ ọlọ́run ní fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ní dágbére fún wa mo kí gbogbo àwọn obìnrin mùsùlùmí pátápátá tí wọ́n ń ṣe ẹ̀sìn islam mo sì kí àwọn ọkùnrin mo kí àwọn síwù mo kí àwọn stars mo kí àwọn lecturers islam islam scholars tí wọ́n ń fi òtítọ́ pamọ́ láti ṣì àwọn èèyàn lọ́nà mo kí yín ṣùgbọ́n mo fẹ́ kí àwọn obìnrin tó wà nínú islam kí wọ́n farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ mi ẹni tí máa wo fídíò mi tẹ́lẹ̀ kẹ́ máa wò pé kí ni òpònú yẹn sọ. So ṣùgbọ́n mo fẹ́ ká farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ máa ha ara yín ní ẹlẹ́hàá tẹ́ ẹ sọ pé súnà ànábì ni súnà ànábì ni Allah ló sọ fún un Allah ló rí bí ilẹ̀ tá a bá wo bóyá Quran twenty four verse thirty one àti Quran chapter uh, ó ní àyà Quran kan àti Quran thirty three verse fifty nine ó sọ nípa ẹ̀ pé kí àwọn obìnrin ní Islam ní kí wọ́n máa bo ojú wọn kán máa háyà á praise the Lord bẹ́ẹ̀ni Quran thirty three verse fifty nine tó ní kí ẹ̀yin obìnrin kí ẹ máa gbé àwọ̀ ṣé ẹ ti fi ọjọ́ kan jókòó rí ẹ̀yin obìnrin nínú Islam pé àyà tí wọ́n sọ yìí tí wọ́n fi ń ṣe yín mọ́lé tán bò yín pa tán fi fìyà jẹ yín tẹ̀rù pé ẹ̀ṣẹ̀ sí i ṣé ti fara jókòó pé àyà yìí kí ló bí àyà yìí ní tí mo dẹ̀ fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ lọ ṣiṣẹ́ lé lórí tí n bá ti sọ̀rọ̀ tán àbí bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ mi ẹ lọ ṣiṣẹ́ lé tí mo fẹ́ sọ yìí lórí bóyá pé ọmọ kan tún parọ́ ìsíkẹ̀wé máa parọ́ tún parọ́ o. kẹ́ ẹ lọ kan tí mo fẹ sọ kẹ́ pé ẹ kà ọlọ́run kan ló sọ fáànà bíi pé kó máa ayé lẹ́yà o Allah kan ló sọ fún bẹ́ẹ̀ o pé kán ayé lẹ́yà ẹgbọ́n tí sọ sí tí ya fẹ́ pa òun kú tó ń rí pé ìgbà yẹn táwọn ọmọ òun gan gangan òun ṣí torí ọlọ́run ọba fáwọn ọmọ ẹ̀dá ẹ̀ kò ní ṣe nǹkan kan kó fi ìnira sí i táwọn tó wà ń bẹ̀ wá máa rí ìnira láíláí kò ní ṣe. tí ẹ bá lọ wo Sahih Bukhari four thousand four hundred and eighty three ìyẹn mi Sahih Bukhari forty four eighty three Umar ló sọ fún Muhammad pé ìwọ ìrẹ Muhammad o sọ̀rọ̀ pé ó máa ń lálejò lọ́kùnrin lóbìnrin èèyàn burúkú èèyàn dáadáa a ò mẹ́yìn tó dáná àmọ́ èyí tí ò dáa ní kán máa lo ìjà kán máa lo jàlìbáàbù àbí jìlìbáàbù dẹ̀ lẹ́ ń pè ní kán máa há ẹ̀ há ní kán máa bó gbogbo ojú wọn kanlẹ̀kanlẹ̀ Muhammed ò gbà fún ẹ àdìsẹ́ ẹnu sọ yìí rí one forty six Muhammed ò gbà sí lẹ́nu. No umar wá padà lọ lẹ́yìn nínú sọ ibùkọ́rí one point six yẹn ó máa àráàzì àwọn ìyàwó ànábì tó fi àráàzì sáúdá ìyàwó ànábì tó ga dáadáa láàrin wọn ìjọ yẹn lànábì sọ wípé òkè Allah máa rìvíìlì pé kẹ́ ẹ máa borí umar dẹ̀ ló sọ fún tẹ́lẹ̀ pé sọ fún àwọn ìyàwó kankan máa borí tí Muhammed ò gbà láàrin ìṣẹ́jú mélòó ni Muhammed kọ̀ọ̀kan sí pé gbogbo yín pátá ẹ máa bojú yẹn ẹ máa borí yẹn pa tẹ bá parí sọ yìí Bukhari forty four eighty three tí mò ń kà lọ yìí náà nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn Umar ló sọ fànàbí pé bó ṣe ń gbàlejò ọkùnrin wá obìnrin wá ọmọdé wá gbà wá jẹ́ kí àwọn aya ẹ̀ á wọn lẹ́à ló fi dì í pé wọ́n há ẹ̀há ìyẹn lànà bí gbé lọ sínú àlùkùrán tó pè ní àyà tí wọ́n rìbílì fóun èyí tí ìmárùn sọ báwo ló ṣe di revelation ọlọ́run tó lè pa ànábì rẹ̀ ló ń gbóhùn ọlọ́run lẹ sọ pé jùbílì ń bá sọ̀rọ̀ ọlọ́run kọ́ ló ní kẹ́ máa ẹ̀hà o ọlọ́run kọ́ ló ní kẹ́ fìyà jẹra yín o ẹlòmíì bẹnu yín ó kàwé ìwé tó kà àṣeyọrí àbáyọrí ẹ̀dá wọ́n ti gbé àlẹ́ e lórí ó wà ní àṣìfù dírìmù ẹ nítorí pé ẹ̀tàn àti àdékèrèkè ẹnìkan wọ́n ti gbélé ẹ lórí ẹlòmíín wà nù yín aláàánú tí ó ràn lọ́wọ́ olóore tí ó ràn lọ́wọ́ ojoojúmọ́ ni wọ́n fi ń pàdé àmọ́ ẹ̀hà tẹ́ ẹ gbé wọ̀ sórí jẹ́ kán da ayímọ̀ lè gbọ́ ràn yín lọ́wọ́ oní masters oní phd phd oda, dà oníṣìí certificate ló ní so lè gbé àkófin wáṣẹ lọ ẹ̀hà tó tún wá gbé wọ̀ yìí ṣe o tún nìsín nínú ẹ̀ ṣe ń gbogbo tó ń fẹ́ ṣe tó ẹ lọ́wọ́ má tọrọ ẹ má jẹ́ kí ẹ̀kọ́ èké tọ́ ẹ má jẹ́ kí Islam tọ́ ẹ gbogbo tí Muhammed gbé dání pákéjì ni tó o bá ka Kùrán yìí àṣọ ìbùkọ́ rí forty five eighty three tí mo sọ yìí náà ibẹ̀ ló ti máa ní pé aláàdọ́kọ́ ló sọ fún wọn pé ká máa kírun ní ní Kaaba pé ká máa jọ́sìn Kaaba Umar ló sọ fún ànábì pé ká máa jọ́sìn Kaaba. Quran sixty six verse five tí ànábì sọ wípé ẹ tí àwọn ìyàwó wọn bá ṣe dáadáa Allah máa pàrọwọ́ pẹ̀lú àwọn ẹlòmíì káàdìsì tí mo sọ yìí kàdísàlẹ̀ sọ yìí Bukhari forty four six eighty three Muhammed Umar ló sọ fún àwọn ìyàwó Muhammed pé tí wọn bá ṣe dáadáa Allah máa fi ẹlòmíì rọ́pò wọn o táwọn obìnrin yẹn ń dáná gba sáà nàbí ò lè bọ́ wọn sọ̀rọ̀ tó yẹ kóun ló tún àdúrà ẹ̀sà wọn ọ̀rọ̀ yẹn lànà bí gbé lọ sí one sixty five sixty six verse five tó sọ wípé àlà máa rọ́pò wọn a lot a lot like that lẹ́pọ̀ ọlọ́run ògbẹ́ ní kò bá mohammed sọ̀rọ̀ umar ló sọ̀rọ̀ àwọn companion ló sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń kírun lọ́wọ́ tí ìmáàmù bá ní sẹ́mi aláwo ní hamida tẹnìkan bá ní rọbánà wà lákàlẹ̀ hamdu ìyẹn ni tó gbèrú dúró lẹ́yìn pé rọbánà wà lákàlẹ̀ hamdu èmi ní àdìsí lọ́wọ́ tó fi sọ wípé kì í ṣe ọlọ́run ló sọ̀rọ̀ yẹn ìkan nínú àwọn kọ̀ǹpánì ànábì tó wà lẹ́yìn òun ló sọ̀rọ̀ bánà wà lákàlẹ̀ hamdu kì í ṣe aláà ló sọ kalẹ̀ òun ló sọ lọ́jọ́ náà lọ́hùn tí muhammed wá sọ pé ah pẹ̀lú tó dẹ̀ sọ ẹ̀ mo dẹ̀ ráwọn mélòó kan lẹ́gbẹ̀ẹ́ so mo fẹ́ ká ṣíra wa níyè ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká kò níbi ìfọ̀jú ọkàn ọlọ́run ó gbà yín yóò ṣíra yín lójú ẹ má rí ìsìnkẹ́ bí ọ̀pọ̀ nu o èyí tó wà nù kòrán àtàlí sí yín táwọn àáfàá yín ò fi hàn yín òun làwọn fi hàn yín èèyàn ó lè kú sípò yẹn kó jogún ìjọba lọ́run ayọ̀ ni o.